إلا تذكرة لمن يخشى تنظيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهل بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم lẹ́yìn ìgbà tí a ń dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dàrù kí èmi àti gbogbo olùgbọ́ wa ní gbogbo àyíkáyè tọ́lọ́n bá ti kọ́dàrù kí àwọn gbọ́ wa ọba tí ó jẹ́ kí Ramadan ti ọdún eléyìí eléyìí tó jẹ́ rọmọdánà ti ẹlẹ́ẹ̀kẹta tẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ò lé mẹ́fà rọmọdánà fourteen forty six abi Allah subhanahu wa ọba tó fún wa ní tèsígbà ńlá làtó ń bẹ̀ lọ́dún yìí pé kó jọ gbígbà rẹ̀ àwọn ìjọsìn wà ní gbogbo ọ̀nà tí ẹrú máa fi ṣe kò ń gbé àánú ọba abẹ́dà nínú oṣù kẹ́yì àánú rẹ̀ ọlọ́run àtẹ̀yìn torí wípé ó jàǹfààní ńláńlá fún gbogbo olùgbàgbọ́ òdodo gbogbo ẹni tí ń kó ẹrù ìbànújẹ́ kan bọ̀ àbí ń kó ẹrù ẹ̀ṣẹ̀ kan bọ̀ àbí ń kó ìbéèrè kan tó fẹ́ bi ọba dẹ́dà hàbí fúrúsọ́tún náà rí ìnà eléyìí lọ́pọ̀túnítì àǹfààní kan tó tóbi fún gbogbo olùmọ́lọ́run lọ́kàn ṣoṣo torí pé lẹ́wọ̀dà rọmọdọ́n tí ìbá jẹ́ pọ́lọ́n fún wa lóṣù rọmọdọ́n bó lọ́rọ̀ wa ìbá ṣe láyé gbogbo ẹni bá wá pàdánù tó bá pòfo tó pọ̀ ọ̀nà rọmọdọ́n yìí irú ẹfẹ́ irú bẹ́ẹ̀ dìgbà pọ́lọ́hún ò nífẹ̀ẹ́ rẹ̀ ni gbogbo ẹni irú tọ́lọ́hún bá nífẹ̀ẹ́ gbogbo téèyàn bá ní kápá nínú Ramadan láti ṣe nínú iṣẹ́ téèyàn máa fi súnmọ́ bá dẹ́dà ìjà tètè yá mọ́ra wọ́n ní gbogbo ìgbà tó sùn Ramadan bá dé tí létẹ́sù rẹ̀ bá ti wọlé báyìí làwọn màlẹ́kà méjì wọ́n máa pèpè ìkan ya baghiyal khair ya baghiyal khair ìrẹ́ tó ìyẹn ni pé gbogbo ẹni tó fẹ́ ṣe dáadáa abshir abshir ìyẹn ni pé ìró dùnú tẹ̀ramọ́ wàyà bá rí ẹṣẹ́rì abshir àwòkàmà kọ́ọ̀lù gbogbo ẹni tí sẹ́ẹ̀bù ń bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kó ṣe kí ni kó dínkù ìyẹn ni pé kó káwọ́ rẹ̀ ró kò sóore fọ́mọnìyàn kan tí ń gbẹ́sẹ̀ bọ̀ tí rọmọdánà tún wá dé tí òrà foríjì ọlọ́pàá kànájà hajjila hadith sahih an Ka'b bin Ujra radiyallahu anhu

ó ní Jibril alayhi salam ló wá bá mi ó ṣàdúrà mẹ́ta ó sì ní gẹ̀ǹsà mi lórí mẹ́tẹ̀ẹ̀ta kí ládùn àkọ́kọ́ ó ní rúgùnà anfu rajul aw kama qal wọ́n yẹ̀yẹ́ ọmọnìyàn kan wọ́n yẹ̀yẹ́ ọmọnìyàn kan irú ọmọ wo lakiya abawahu fil kibar ó bá ọ̀kan nínú àwọn òbí rẹ̀ méjèèjì lágbà kò wá rà àánú ọlọ́run lára wọn so ìyẹn túmọ̀ yìí pé àǹfààní tó tóbi lórí abẹ́ẹ̀nú àánú rẹ̀ ọlọ́run gbogbo àwa tá a lọ́kan àbí méjì nù arúgbó dákùnjá rà àánú rẹ̀ látara wọn àwọn tí ò sí bá foríjì wọn àti ń bẹ lórí ilẹ̀ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdùnnú ló ń jẹ́ àgbà ọbẹ̀ ẹnu àánú rẹ̀ mọ́sàbà ṣe fún wọn ìyọnú àtúbọ̀tán rí mọ́sàbà ti kẹ́yìn wọn lọ